وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة عباد الله استعينوا لرمضان من توبة صادقة أيام الله حتى ضريرة إن الله سبحانه وتعالى أصلا إبليس كالك nílé nítorí àìlè ṣèforíbalẹ̀ ọ̀kan èyí tí wọ́n pa aláṣẹ rẹ̀. àti pé Adam aleyhi sọlá sọ̀tẹ̀lẹ̀ ọlọ́run mú jáde nínú àbíkẹ́tà nítorí òkèlè kan péré tọ́jẹ̀ òun náà di igi tí ọlọ́run ní kọ́ máa jẹ. bákan náà ẹni tó pa ààyè ọlọ́run bá sí gàgà rẹ̀ fún ìrìn àbíkẹ́tà tó ti pẹ́ẹ́ni ló ti parí ó lè jẹ́ bí ó jáde lára ẹni yẹn gbà rí ó lè má ju ẹ̀kú ọ ẹ̀jẹ̀ fẹ́ lọ. ẹni ọwọ́ àtẹ̀sí tọ́lọ̀ ọba àdìgẹ́ ọlámọ̀rí pé ó ti kàdá mi tẹ́tẹ́ kó tí ò ní lọ́ọ́ tẹ́tẹ́ wọ̀. bákan náà ọlọ́run tún pàṣẹ wípé ẹni tọ́ba ti aṣẹ́wó tí wọ́n pa ní pípa tó kúrò tó ti gbé wọn tọ́lẹ̀ ṣe nìyí ju tí ò ju

nípa ìyapa oríṣi ara ẹni kan wá tó tiẹ̀ ìyẹn ó lè nítorí ìtàkọ́lọ́ ṣe. ìyá àtẹ́lá bẹ́ẹ̀ fọkàn balẹ̀ o wípé ìyẹnì pé má fọkàn balẹ̀ lórí pé ìfẹ́fẹ́ yọ̀kẹ́ náà kọjá nínú àwọn ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa ń dá ṣé nítorí ẹ̀ lọ́wọ́ ọgbọ́n mi wá dé ọgbọ́n lè náà má fọkàn balẹ̀ o ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ewu yẹn ti ló dẹ́ lórí ìyàgbá tẹ́lẹ̀ yẹn bá ṣe wọ́n lè yàgbá ọkùnrin ọkùnrin bá a ọlọ́run yẹn ní páyà ọjọ́ tẹ̀lé lẹ́yìn rẹ̀ yà ìbàdàlá ẹ̀ẹ́dì ìyàgbá tá a bá pé kátúmbá nínú ẹ̀sẹ̀ ṣáájú rọmọdán kátúmbá ní ìtúmbá òsì lọ ìyàgbá ó ní àwọn orí pa tó èyí tó fi kóde kódìrà bẹ́ẹ̀mì tí ó kódìrà bára láyé ní báyìí àti níjọ́ gbèdà ẹ̀yà tó ti kọ́ lóun lọ́pọ̀ kó ti kódà. nínú aburú tó wọn tó ẹsẹ̀ òní pípé yẹn bá kọ́ ọmọ kò níye. èèyàn lè ṣe aláwọ̀ àti nípa arísìkì bákan náà ẹsẹ̀ kìí ní kí yẹn bára lè kọ́ lọ́pọ̀ tẹ̀lé tọ́lọ́. nínú aburú tó wọn tó ẹsẹ̀ òun náà ní bí ẹsẹ̀ ó lè jẹ́ kí ọkàn yẹn lẹ̀ ẹsẹ̀ ó lè gbé ìlera kó fún yẹn kó sí ẹ̀wọ́n tó ní àjẹ ẹsẹ̀ ó lè jẹ́ kí yẹn lẹ̀ ní kúkúrú kéèyàn ti wàá tó wá pẹ́ láyé kó má ti àgbà kàmẹ́ mi tó kọ̀wọ́ ẹsẹ̀ èyẹ ti dẹ́sẹ̀ yọ̀gá sábà tẹ yọ̀gá akutí àwọn mi jáde ìyá pátá wí a máa fún yẹpẹrẹ báyà ó lè yẹ wọn sórí ìgbésílẹ̀ sáájú kẹ ọlọ́run ó lè dé kọ́fí yẹn ti pa níbi tí dáadọ́ ti gbọ́dọ̀ ẹ̀rọ ẹsẹ̀ ìmọ́lẹ̀ ó lè pa tí ò ní nínú ẹ̀mí ìmọ̀ra bí tó gbọ́wọ́ ẹsẹ̀ nìyí ó lè sọ ọ̀yàn ẹni tí ó wà láàyò kẹ́nìkẹ́ tí ò ní sójà kálukọ́ máa sá fún lè jẹ́ kéèyàn gbọ́ ọ̀rọ̀ wáyé kó sì máa sọ̀rọ̀ ó dàbáwọn akẹgbẹ́ yẹn bá ń fi ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ yá ìbàdàlà nínú àwọn ìdíra dáadáa yìí yóò máa gbé àtiwá yìí pé àtẹ́ká túbá ní túbá lọ́la pẹ̀lẹ́ náà kó nínú gbogbo ìyàgbá kí ọmọ náà tó dé ọ̀rẹ́ yẹn ní ti. kí ni wọ́n pè ní àtọ́gbà tó dẹ̀ tó rẹ̀ òun náà ti kí ẹni tó túbá yẹn kọ́má ti orí pa ẹsẹ̀ lára rẹ̀ mọ́ ní bọ̀rọ̀ àti ní gbangba. ẹ̀ wá ní tuntun báyìí òun yóò jogún èrè ìyẹn fẹ́ni tó bá fi rúdúdú báyìí láyé àtijọ́ ti dàrú ní àwọ̀. bí ìyọ̀mọ̀ wa kú bá yẹ́yẹ́ kó o nínú ya bá ọ̀là àwọn máa jẹun. nínú ẹ̀ kéèyàn tí wọ́n fi ẹ̀sẹ̀ fi ń ṣe lọ́wọ́lọ́wọ́. nínú májẹ̀mú yẹn kéèyàn sábà wọn lórí ètò ti ṣe tẹ́lẹ̀. nínú májẹ̀mú yẹn kéèyàn pinnu lẹ́bi wípé àdìsá fi ìtúndí padà síbi ẹ̀sẹ̀ lọ́wọ́ nínú àwọn bàjẹ́ mu yẹn tọ́ba já kíkí ẹni tí yẹn ti àmójútó ẹni tí yàtọ̀ sọ́mọ́ ọba kùtàkì mùtàhálà ni kí yẹn ti dáhùn sí padà fẹ́ ni yẹn. ìyá ìgbà dàda àwọn bàjẹ́ mu bí ìlú wa tó ti bá gbọ́dọ̀ sàkíyèsí rẹ̀ ọgbọ́dọ̀ já sí pé pípa ìfẹ̀sì tí yẹn pa ìfẹ̀sì kí yẹn pa ti sórí sọ́mọ́ ọba kùtàkì mùtàhálà ọgbọ́dọ̀ jẹ́ sórí kẹ̀kẹ́ nínú àwọn òun lè fẹ́ ẹni tí ò lágbára lórí ẹ̀ṣẹ̀ tó ń tàn lóhùn túbà á lè pè é lẹ́nu túbà ẹni tí wò ó pé ìyẹn pàtàkì lò òun ní tóun bá ní kó lọ wù ẹ̀ṣẹ̀ yìí bá bà wọ́n bà jẹ ìyá á lè lọ kó túbà ẹni tí wò pé tóun bá ní kó lọ báyìí á tó bá láàfin àwọn á lè lọ tó ó sọ wá ló kú túbá àti ọkọ túbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹni tí wò pé túbá ọmọ àti máa mú sí owó ọmọ àti àti ọkọ ẹni tó ni. yá ìgbà dandan ọlọ́wọ́ bá tó ara ẹni tí ò lágbára láti ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ọlọ́wọ́ wá gbé sí bí ẹni tó ṣe tó tọ́ ẹ̀

ọ̀sà òsì yìí olówó ọtímọ̀ lọ́kọ̀tún òsì mi tọ̀jà ẹni tó burú jù náà àwọn èèyàn yẹn. ẹnì wá wò ìgbà owó olówó kẹ onímọ̀ ọwọ́ tó tẹ̀ mí lé sí owó tó tẹ̀ mí sí mọ̀ pàlàpàlà tó wọ́n máa ti lẹ́nu ni wọ́n ti ìyá lábẹ́ ìfàǹtúmá nínú ẹ̀. òun lè ní pé kí èèyàn máa fura lẹ́kùn wípé ẹsẹ̀ yìí burú àti pé ìnira fẹ́fẹ́. bákan náà kí èèyàn tún yára kíákíá láti ṣètú báyìí. èèyàn gbọ́dọ̀ tó ta túwì ẹ wọ rọmọdọ́ kó ti kú sábà yìí ẹlẹ́bí ọ̀sán yìí fẹ́ẹ́ gba rọmọdọ́ ní ìfúrọ̀ tó la sọ́ọ̀bù tí ó ti kọ̀wé owó ti kà yẹn. bákan náà èèyàn ti gbogbo àwọn kẹ́tọ́ bá tún ti kọ́ fún yẹn tẹ́lẹ̀ nípa ìtọ́ ọlọ́run sùpánù ara téèyàn ò ṣe téèyàn sáré lọ ṣe. bákan náà wọ́n bá já pípa àyè yẹn ní kó báyà téèyàn ti tẹ̀sẹ̀ yẹn téèyàn ọzọ láàyè yẹn ọ̀nà táyè bí tọ́wọ́ tó ajá ti fẹ́ nìkan ní kú lọ́wọ́ lórí lọ́dọ̀ àwọn ènìyàn ọ̀nà tí kò bí. ẹ má jà gbàdé arákùnrin kan pa ẹ̀rí ẹ̀yìn àpàdé níjọ́ àwọn àgbélé ibi ìjọba lè rí àforíjì ẹnì kẹfà ní ó ti pè yẹ kó kẹsì lọgọ níjọ ọ̀rọ̀ àforíjì ọ̀rọ̀ àbá àtijọ́ ti ní kò tó lọ́jọ́ kò lè rí àforíjì ọ̀rọ̀ ọba wò bá àfa tó kúrò bàbí jẹ kò ní lọ lẹ́rọ̀ ọba pàpà gbogbo àwọn ẹni kọba ọtọpa ọba fẹ ọgọ́rùn gẹ́gẹ́ ọba tó ti bẹ̀rẹ̀ ike sáà tó lẹni tó ti lọ ọba tó kà rẹ fẹ ẹni tó ti bọ kì í ti jọ kì í ti kà lóorùn sí i bẹ́ẹ̀ láti rí pé méjèèjì la ní ìlú afẹ́ka níbọ̀ kó tó lè máa sùn lọ òun là ní bí ti ẹ̀sìn ní òkè tí jáde kẹta máa máa fi kẹkẹ lẹ́sìn ẹ̀sìn ló dẹ̀ sùn láyé ìgbà tó wá dọ́jà ní tó ní mọ̀ yẹn àwọn àti ìbéèrè fẹ́ẹ́ kan ó ti lè yan ọgọ́rùn-ún pa báyìí ìjẹ́ yọ ọ̀rọ̀ àforíjì ọlọ́run ọba bí àyẹ̀ ní bẹ̀rẹ̀ yóò rí àforíjì ọlọ́run àwọn àdúgbò wa náà àforíjì ọlọ́run kó ti tọ́ sí ó ní bẹ́ẹ̀ bí tọ́ wà yẹn agbègbè tí wọ́n ti tẹ̀sẹ̀ àti ìsìn yẹn bá wà níbi tí wọ́n ti tẹ̀sẹ̀ kí yẹn kú láti fi yẹn ebi méjì sẹ́ńtà nìkan ni yẹn bá kú láti méjì ilédè yẹn gbé nígbà yẹn ló wà wà ní ebi wọ́n lówó tọ́yá ṣébi náà wà ọ̀ orí mọ́jú ó yọ nípa ẹ̀sìn rẹ ìwà ìyá máa wọ́n wù àti sáàmù tẹ̀lé ìbùdókì ẹ̀sìn èdè yìí wọ́n máa jọ mọ ẹ̀fáwọ́mẹ́sì rẹ̀ lọ́wọ́ ó lè yẹ bá bí wọ́n mọ̀ náà ṣe fà yìí wọ́n ti má kú láyìí. ẹ̀rí afáyẹn wa sọ yìí pé akó láyé rẹ torí àyè rẹ sẹni ìpàdé ọjọ́ wọn lójú nílẹ̀ láàrin ìgbà tó lọ ó ti padà jáde láyé rẹ ọwọ́ ni pé mọ̀láyíká kẹ àti mọ̀láyíká yà wọ́n jà lọ́wọ́ torí kò tẹ̀lé lórí láyé tún báyìí ọlọ́wọ́ wa padà pàṣẹ kọjá tó yà

kọjá gbogbo àwọn kiri kọlọ̀ kó dànù gbogbo àwọn kan tó jẹ́ àárọ̀ ìfẹ́lẹ̀ rẹ̀ kọlọ̀ gbogbo àwọn kan wọ̀nyí kọlọ̀ kó dànù. bákan náà nínú àwọn máa ń jẹun òun ní kíyàn yẹ ọ̀rẹ́ dáadáa kíyàn yẹ ọ̀rẹ́ dáadáa kíyàn yọ ọ̀rẹ́ nínú àwọn máa ń jẹun òun náà ní kọjá sí ilé ara yẹn kíyàn rè pẹ̀lú àárọ̀ yẹn kíyàn sì ti ti ara yẹn látàrí ẹni bíbí jẹ bíbí mu kó tètè sáré tọ̀ ọwọ́ ayé ara rẹ̀ pẹ̀lú oúnjẹ aláàbí mi ẹ má jẹ́ àgbàgbé wípé ara yóò sọ bí sọ́ọ́lì pẹ̀lú oúnjẹ àárọ̀ kọ́tẹ́ ọ̀húnlẹ̀ ilé lọ́wọ́ ọba nìkan lọ́ba bí ọ. nínú àwọn ọmọ báyìí olùkọ́jà tó tó bá gbọ́dọ̀ wáyé nínú àwọn bá jẹ́kọ̀ọ́ yẹn kó tó ní pé ọkọ̀ kàkà kú àti bóòlù tó yọ ìbí títí wọ̀ ẹni pé méjèèjì ìgbà ọlọ́run máa rí gbàrà yóò máa gba tuntun bá ọ̀bùnà lọ́kọ́ sọ̀rọ̀ kó tó di pé ẹ̀kọ́ kàkà rẹ̀. ẹ̀rí bákan náà lọ́wọ́ ti máa gba tuntun bá nígbà tó rọ̀ ọ̀bá sì máa yọ ikú rẹ̀ akólúkọ ní dada lẹ́yìn tó bá bàjẹ́ wọlé wọn ní káàdì òkèlè bí wọ́n ti máa ń sàdúrà ọ̀rọ̀ ìyá sẹ́kẹ̀rù ọ̀rọ̀ ìlé ní لله وحده والصلاة والسلام على مولى لا نبي بعد وبعد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا عباد الله اتقوا الله وراجعوا في السر والجهل يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم ìyá ló ń sọ lọ sádájọ Ọlọ́run lọ sùpáàdù ààlà ọba àyèlẹ kí ló dé kọlọ ọba fi àyèlẹ ẹrú láti dẹsẹ ibi tó bá wù ó lè tọ́ yẹn bí ìdí dẹsẹ ebi bá tẹmọ àwọn tó kẹ yẹn tún bá fẹ́ràn ọdọ fọ kí yẹn má tẹsẹ wọn lọ ọdọ èyí ti tó fi rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ nítorí àwọn ẹbí pàtàkì tó ń tóbi tó ní gbogbo àwọn ẹ̀yìn pàtàkì yẹn àwọn olùkọ́kọ́ ọ̀bọ̀ tó tó ọkọ̀ ọ̀fẹ́ tó mọ́tò wò ó tó lè sọ náà ọ̀sẹ́ni tó lè pọ̀ gbogbo tó àwọn ọlọ́run ọ̀sán bá ń lò náà àkọ́kọ́ dúró ẹ̀ ẹni gbogbo wa yọ máa sọ̀rọ̀ lẹ́lẹ́mì wa òun ní kí ọlọ́run sí ọlọ́run lórí ilé ọlọ́run sì fẹ́ táwọn ti ronú bí wàdà bí èèyàn bá sì tẹ́tẹ̀ bó ní túbọ̀ tó wáyé àwọn olólùfẹ́ ọlọ́run kò láti wá rí wọn àlè bọ̀wọ́ ìlà bìtúlò pẹ̀lẹ́sẹ̀ tí wọ́n bá dá láti mọ àwọn tí wọ́n ń segere ọ̀hún tí wọ́n fẹ́rẹ̀ ọlọ́wọ́ ọba tí wọ́n á tún bá ọ̀kẹ́ tó ọ̀tọ́ nìyẹn níbẹ̀ ni àwọn máa gbé à pípé àti báwo ẹ̀dá ni ẹ̀sẹ̀ rí àti àjùra wa lọ nípa àṣìṣe nínú àwọn ọmọ ní pẹpẹ jù ẹni bọ́ wà màdébí tí wọ́n wà pẹ̀lú méjì àti ìbí kúlù gbogbo ọmọ rẹ bẹ́ẹ̀ láìdààmú ni aláṣẹṣe ni wọn gbogbo wọn ti dára lẹ ọ̀nà ẹ̀rọ ìkàtà ẹ̀ àtàwùwà àwọn tó wá lórí nínú àwọn tó ká sí ìbò làwọn tó wọ́n lójú àyà lágbèrè apáta nínú àwọn ẹni dájú ẹ wọn lè rí ẹni yóò sì máa dẹ́sẹ̀ nítorí àti ìlú ti adéwà rẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ìdílé ọmọ àwọn akẹ́kọ̀ọ́ ló rọrùn pẹ̀lú àti ìlú tẹ̀ ó ṣàṣìṣe àṣìṣe yẹn wá tóbi lẹ́bi ẹ̀ gbogbo ìgbà lọ́fẹ̀ẹ́ rẹ̀ báyìí gbogbo ìgbà ní ìdúrà gbogbo ìgbà ní gbọ́dọ̀ ká ṣe tètè ṣe dáadáa tó wà ṣèyí rẹ̀ látara rẹ̀ ẹ̀ rí lọ́wọ́ ẹgbẹ́ pọ̀tà ṣe gẹ́gẹ́ rí jíde o tó sọ fún bẹ́ẹ̀ bí sínú bàdà ló ti fẹ̀ yí fún àṣìṣe tó lù látara rẹ̀ yóò èèyàn ni yóò máa ṣe dáadáa dáadáa ní ìṣèyẹn kọ́ adẹ̀wọlé pẹ̀lú ẹ̀ ó ní ká jọ rẹ̀ lójú ìgbà à yóò lẹ́sẹ̀kẹ́ ti dá mo ti báyìí mo ti báyìí mo ti báyìí yóò máa ta àkọ́kọ́ ọmọ ẹ̀ lẹ́dàá lọ́wọ́ á máa bèrè kú látara bẹ́ẹ̀ ṣe yọ̀ wá ní kẹsẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run ká padà wá wọlé pẹ̀lú rẹ̀ yọ àyíká lọ́ ẹ̀rí ká tó ká ká lójú wà láyé kọ́ nígbà tó tọ́wà ayọ̀ ọlọ́run àti bẹ́ẹ̀ ọlọ́run ní alábìyà àyàwó alìsọ̀wọ́ àwọn ìwọ̀n ìwọ̀nbàdà àjàìláyè tí wọ́n wọ̀ ẹ̀kọ́ náà ní bàbá tó bá lọ́dọ̀ ẹ̀rù rẹ̀ wọ́n yà fún ìsọdà pa ìsì máa ń gba ọrẹ ọrẹ ta sàrà àti ẹ̀rọ àti àgbàlẹ̀ ẹ̀sìn fún yẹn wọ́n á ti sọ̀rọ̀ ọ̀la owó ìsọ̀rọ̀ ọ̀la tọ́lọ̀ ọ̀la yọ̀ ọlọ́run tó lọ láyà mi lọ́wọ́ tó lọ láyà mi àtàlẹ́ ní àtọ́ta ọlọ́run tó lè ayé láti ẹlẹ́ ní ilẹ̀ àtúrọ̀ fún àyà àtúrọ̀ látàkùn lẹ́nu tó lè wọ̀. ọlọ́run tó ìgbìlẹ̀ àtẹ́bí pàṣẹ kéésì ó ké tí wọ́n lè yẹ ẹrú àwọn tó kọ́ sí tàbí nípa ìyàbá tí wọ́n ti tọ́wọ́ ilé látàkùn lẹ́nu tó lè wọ̀. ẹbí ìjágbọ̀ nínú ìyọ̀ ọlọ́run torí kí lórí gbogbo ẹ̀sìn yẹn yẹn ọlọ́pàá fún yẹn jìyà ìdẹ wọ ẹwà fún wọn tọrọ ọ̀nà yẹn alákòóso ti máa ti dé rẹ nínú àwọn ẹ̀rí tí tọ́ka sí túbà ọ̀nà àbọ̀ ọlọ́run ní wàá sí lọ́wọ́ báàrún ní mọ̀tìmá alákòóso ti jẹ́ mẹ́tí tọ́ba ronú tó àjà wà láàbẹ̀ ó ti yawan abu bakar ayat di motor. Ada hadis Umar bin Amir bin Nawawi radhiyallahu ta'ala anhu. Wọ́n ní arákùnrin kan lọ́wọ́ àti sallallahu alaihi wasallam ó ní ìlú ìjọ ọlọ́wọ́. Ó ní ẹ̀sìn kan wọ́n máa dẹ́sẹ̀ mi. Lọ́nà yóò fi tàbá àlè. Wọ́n á wá pọ̀ ẹ̀sẹ̀ yẹn mi lọ́rùn. Ọwọ́ sọ àṣọ láì pé àwọn awá kùnrin níbi ẹ̀sẹ̀ yẹn á lò ó lu àdàbẹ̀ ọlọ́run bọ́ wa pè yóò tún dàbẹ̀ ẹ̀jẹ̀ wa ní ọ̀yàwó amúpadà tó lọ dẹ́sẹ̀ wa kọ́ ọ́n kò ní dẹ́sẹ̀ adúláwòrì alòlójú àná ọlọ́wọ́ òkòrí yóò ti gbàgbójú bá rẹ̀ ẹ̀rí àdébí sọ́kùnrin ọba àdébí sọ́kùnrin ó ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ lọ sí ولا يمد الله حتى تودوا onísú ọlọ́run tí ó fi sú ọlọ́run lẹ́sẹ̀ náà lọ wá lórí jùlọ ọlọ́run ní iye máa kà mẹ́rẹ̀. ẹlòmíì kí sí pé ah, lè jáde ajé láàyè fún ẹ tí fi padà padà débi ti dẹ́wọ́ wọ́n ti pọ̀ ní. èyí wọ́n wá tuntun bá jẹ́ ìdílé kótó padà bẹ́ẹ̀ èyí bẹ́ẹ̀ ti sọ fún mílíọ̀nù rẹ̀ nígbà tó ti di kótó padà bẹ́ẹ̀. ẹ wá sọ fún pé láyà fọkùn lọ ọlọ́wọ́ ní kótó àti máa gba ẹrú rẹ̀ láti máa gba ìpẹ́ ẹrú rẹ̀ hàtà kàmọ́lù tí ó ti fún ẹ̀yìn tẹ́tẹ́tẹ́ nínú àwọn àhàdì èyí tó wá láwùjọ àti ìfọwọ́ wọn tó lọ sí àkúlẹ̀ tó tó ti fẹ́ gbàwá rẹ̀ wọ́n ní táyì ní lè sọ bí kábọ̀ àdàgbàdà. ẹni ọba arúgbó àdàgbà sí bí pípọ̀ tẹ̀sẹ̀ lọ́rùn rẹ̀ ni. àdébí sọ́kọ̀ wọ́n wà lọ́sọ́lá nínú kálí tàbí ìwé ọ̀rọ̀ yìí ó ní wọ́n fẹ́ẹ́ tẹ́lẹ̀ ní ìfẹ́ lọ́wọ́ rẹ̀ fúra lọ́wọ́ lẹ́kú yóò ṣe mú náà mú ẹsẹ̀ ìṣòro lọ. wọ́n á máa dẹ́sẹ̀ sọ́lọ́ wọ́n lè máa wá mú ìdí lọ. ẹ̀ẹ́dì ìyàwó àtúntò yìí lọ́yà wọ́n ní a máa dẹ́sẹ̀ lọ. ìbáàdì wà fún ìṣìlá ẹ̀tọ́ ìgbé ẹsẹ̀ ló ti kó sí lára. bí bá tọ́ fóun tí wọ́n bá yọ̀ fún ní mọ́gbà ní òtún kìlọ̀ owó ẹ̀ lọ́ba yá. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ á pè káàkiri lọ ẹ̀rí lùkùnrin àti hakeem ní sọ́kọ́mọ́ rẹ̀ ònìyá fúnlẹ́yìn ìwà wọn mi láàtọ̀ akéèrè sáwùrà tètè máa rú bíbu àdáńtẹ̀ tẹ̀lé ọ̀há ti dá o fa ẹnìtẹ̀ mọ̀wúdá ọ̀nì yá fi ìbàdà lórí ikú ìdíje ti dá o. ó lè mọ́ kó ti di o kì í sọ fún yẹn pé o ẹlòmíì bí òkú pẹ̀lú àìsàn táwọn òkú wọ́n lè mú pẹ̀lú accident oríṣiríṣi ọ̀nà lèyàn gbà kú nígbà táàkókò yẹn bá ti tó ẹ̀rí torí bẹ́ẹ̀ àwa tuntun báyẹn ti kíákíá ni o ẹ̀gbọ́n àti ọlọ́run ọ̀sán pàrọ̀ ọ̀sán ọlọ́run ọ̀sán mi lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ á ayé àìmọ́ bínú nàrà àìsàn tó ń lè fò ẹ̀yọ́ nígbà tó ẹ̀rọ onígbò àdàlọ́ tó tọ̀ lọ́wọ́ ọba lápapọ̀ ẹ̀ máa tó jẹ́rìí alọ́gbọ̀n tó kú anabi sọlọlọ àtàlà òun náà tún sọfọ ayé pé adé ẹ máa wá ẹrù dúdú àdàlọ sọ́dọ̀ ẹlẹ́dàá yín wọn ni bàbá Ọlọ́run kóra ètùtù lánàá tó wọlé lọ́wọ́ ọdí ènìyàn òbí mi àtàwọn. èmi kẹ̀kẹ́ alára o níjọ tẹ́lá pẹ ẹmí ọgọ́rùn ni wọn bá sọ pé asèkúrò wọn wọn àtàwọn òbí agbára ó pèlè sọ́dún fún àbí ó lè fẹ́ rí ẹ̀sọ́ ọlọ́run bá a kí níbi ó wú wo tayọ ohun tẹ́ wù lé dìde sí a sọ pé pé ìwọ ọlọ́run wà ní a ha ayé òsì ha làyìnbá. ìdẹ̀ra tọ́lọ̀ wá sí ni ọ̀pọ̀ ju tí ẹrú lè sírò lọ. lọ́gbà náà ti wá rí báyìí wà á mùsù káàdìrì láàárọ̀ yìí ẹ máa tọrọ àforíjì ọlọ́run ẹ máa túbá nírọ̀lẹ́ yìí ẹ máa wá àforíjì ọlọ́run ẹ máa túbá nítorí pé tọ́jú ẹ̀sọ́ ọlọ́run ọba tó wúwo débi ipa àlè sọpáàlì sí ìdẹ̀ra tọ́lọ̀ tó wá ti fún abẹ́bí yìí ìyẹn gẹ́gẹ́ pọ̀ àlè sírò rẹ̀ lọ́rọ̀ ti níbẹ̀ àkálà ti wá gbà yìí láàárọ̀ àtọ̀lẹ̀ wa agbọ́dọ̀ máa tún bá wọn. lójú ajé tó kẹ́kọ̀ọ́ wà tó lànà ẹ̀sìn tọ́wọ́ àti òṣìṣẹ́ àtẹ̀bí sọ́kọ̀ọ́ àti sálámù òun náà ní pé ká máa wá mú ibi láàárọ̀ ká sì máa wá ní ìrọ̀lẹ́ pẹ̀lú gbọ́dọ̀ àtẹ̀kùn lọ́hà wọ́n àtúwìlì àti máa ti ọgọ́rùn láàárọ̀ ká máa ti ọgọ́rùn ìrọ̀lẹ́. ìyá ìgbàdànlá ẹ wá rí ẹsẹ̀ dàdí ká tún bá ń gbogbo gbàlá bá sọ fún wa bí nílá ti wà bẹ́ẹ̀ ní kékeré wa kọ́dọ̀ wá lọ àkọọ́lẹ̀ ìwé àwọn ẹ̀sẹ̀ nílá ẹ̀ lájẹ́ fi àwọn tí nígbà mi. àwọn ẹ̀sẹ̀ kẹfẹ́ dáhùn fi ọkẹ́ dá ìbẹ́ẹ̀rì. inú ẹlẹ́ẹ̀lẹ́ mọ́ ìgboro púpẹ̀ lọ́lọ́wọ́ bá sùhánù ọ̀tàlá ẹ̀mí mà ní ti máa ń wá bá. ẹ̀mí ẹ̀sẹ̀ nílá ẹ̀ ẹ̀jẹ̀ ní pé áyà wá lórí ìwé ìsinmi lọ́ ọlọ́wọ́ bá ní ìbò ní forí jẹ ní káfíńkà ní ìdílé rẹ lóòótọ́ lọ́wọ́ tí ò bá fẹ́ wọ̀ ó lè forí ẹ̀jẹ̀ tí ó bá fẹ́. nínú àwọn ẹ̀sẹ̀ tó ń kọjá dá òun ní kéèyàn tó máa tẹ̀ síwájú lórí ìyàpá ẹ̀mí ní ti máa wà kéèyàn tó wọ́n nínú àwọn ẹ̀sẹ̀ tó máa ń kọjá dá mẹ́tẹ̀ẹ̀sẹ̀ nílá òun lè tẹ̀ kọ́dọ̀ ìjákọ̀ níbi ìjà ọlọ́wọ́ òun náà lẹ́lẹ̀ amọ̀n ìfọ̀kẹ̀balẹ̀ ìfọ̀kẹ̀lélá ìfọ̀kẹ̀lá báwo la ti ń ba lọ yà àti bíyà àwọn bẹ́ẹ̀ nìkan ló wà bẹ̀ ó ti pẹ́sẹ̀ ní láti láti nínú àwọn òun nìyẹn ti máa ń wáyé gbogbo eléyìí ní abẹ́ká tí wọ́n fẹ́ kí wọ́n mọ̀ náà tó dé o ìjọba ti sàánà kùtù àmúlà yẹn bá dé ìjẹ́rìí ó lé abẹ́ sọ ìjọba níbẹ̀ ìṣẹ́gun sọ́lọ̀ ọ̀la a láì. ẹlẹ́ẹ̀kejì ìṣẹ̀yà ti bàbà. àdébí sọ́kọ́ kọ́ àrùsálà wọ́n lọ́rọ̀ fúnpa yẹn kó ti jókòó nìyẹn. ó kẹta ó lé ní ndị tó ìjẹ́ ìṣe tòun tí ò sojú ẹ̀ gẹ́lẹ́ ó ti báyìí yìí sáà fún yẹn nílé nítorí mo ti gbowó ti padà nínú àwọn tó ọjọ́ ìtẹ̀lélá nínú ìtẹ̀lélá oníkéyà parọ́ ìdẹ́gbọ́n yẹn pẹ̀lú ẹnu nínú ìtẹ̀lélá báyẹn náà tó bá lórí ẹ̀ òun lè dàdí àbí nínú kọ̀ọ̀mù ìbúra gbogbo gbà wọn ò ní ti béèrè ìbúra ọgbọ́n wà láàyè ẹlòmíì ti lè ní àdìgbò wà láàyè wọ́n kọ̀ gbogbo gbà wọ́n kọ̀ wọ́n kọ̀ bá ti mi níbẹ̀ á ti ẹ ṣẹ́wù fúra yẹn á ti wọ́n tó dẹ́nu. kò tó bí ẹni ní tí wọ́n bẹ̀ tó pé ní ẹni tí wọ́n bẹ̀ lásán lọ kò sí ẹni ẹni wá tó bá tó ní ẹni tí rẹ̀ lọ. nínú àwọn ẹ̀sẹ̀ ti ká wọ́n wá ọ̀hún lè dẹ́sẹ̀ kí idán gbégi rẹ̀ máa lọ kọ́kọ́ àwọn akọ́kọ́ gbogbo àwọn ẹlẹ́yìn á ti wọ́n bẹ̀ ẹ̀sẹ̀ láti. àwọn mẹ́ta kẹ́ tó wà tó já sí pé kò ní bí máa wáyé ẹ̀rí títún yẹ wà nínú òun nìyẹn wà tiẹ̀ láti bá tẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ní mẹ́ta nínú àwọn ẹ̀sẹ̀ ní lágbára ẹ̀ka tó bá mẹ́ nínú ẹ̀rẹ́ ẹ̀dẹ̀ ọtí bíbí àti wọn tó lè fún ìyẹ̀wò rírà lẹ́yìn ẹ̀rí pé ikú lábá jẹ́ ẹ̀mí nínú ẹ̀dẹ̀ ní kéèyàn jẹ́ wọ́n mọ́ orúkọ mọ́lẹ̀ àti rìbá rìbá ìyẹn owó èlé sáà wípé ẹni tí jẹ rìbá àtẹ̀tún fún yẹyẹ àtàlákọọ́lẹ̀ àtòlùjẹ́rì fún ọba kẹlẹ̀ sí jọjọ nínú èpè méjìlél eléyìí náà á ti wọ bẹ́ẹ̀ odò ní pẹ́rọ ọ̀tá olè nínú àwọn ẹ̀sẹ̀ nílá ẹ̀ nínú sẹ́wọ́ntì sàkà méjì kan bẹ́ẹ̀ o ti pàṣẹ ibi ẹ̀ ti máa ń wáyé òun náà ní agbèrè ẹlòmíì ò lóbi ní ti ẹ máa rà wọ́n lé lórí ibi tí wọ́n bá ti àwọn àbá ẹ̀ ẹ̀ tí wọ́n bá ti sáwẹ̀ ṣé kẹfẹ nìyẹn lè gbóyè ìsinmi wa ṣé kí ni wọ́n pè kẹfẹ ìsinmi jẹ́ bẹ́ẹ̀. tọ́kọ́ bọ̀ kó níyàwó fẹ́ ọ̀dọ̀ bá òbí ọmọ wa ta gbogbo yìí wẹ̀. ìwádìí ọ̀kẹ́ ní girlfriend ọ̀kẹ́ ní boyfriend títí tó mọ̀ gbé lé ẹ̀. ẹ̀sẹ̀ tí máa ń ta dẹ́wà òun náà ní ẹ̀sìn rẹ̀ àbèrè. ẹ̀dẹ̀ má jẹ́ àgbà títí àgbèrè ìwòtọ́ pọ́nká lọ́pọ̀ ni ìdìbò tí gbàdé yẹn bá ló ń fi parapara pẹ̀lú ìdìkan gbogbo àwọn ìbẹ̀rẹ̀ rẹ̀ náà ń tẹ́tí wọ́n ti gbogbo ọ̀pọ̀lọpọ̀ oríkì ara ni wọ́n ti kádàrà àgbèrè wọ́n ti kàkọ́lé àgbèrè sí lára olù àgbèrè rẹ̀ lẹ́yìn àjọyọ̀ ìyẹn bá tún lọ́wọ́ ẹni tí ọ̀lẹ́ lọ sí nítorí ó ti rẹ̀ jẹ ọwọ́ náà ti jẹ ìgbà kù ẹsẹ̀ náà ti jẹ òun náà ti máa rìn lọ sí ní pálapàla ẹ̀rí bá ti lè tẹ̀lé nìyẹn ọ̀kẹ́ náà ní o èyí ó rò láì bá lọ sí gbé nìyẹn èyí ó bá ti nínú àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n dá lábẹ́ òun ni àgbèrè ìdìbò ẹ̀ṣẹ̀ láàrin ọkùnrin àti obìnrin lọ́nà tí ò tọ̀. nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n bá bẹ́ẹ̀ dá òun náà ní tó ń pè nílé wà òun ni balabala ti máa ń wáyé láàrin ọkùnrin sọ́kùnrin kò tiẹ̀ sọ́nà kẹ́kẹ́ tí ọkọ̀ mi lè nínú àwọn ẹ̀ṣẹ̀ nílá sọ̀yẹ́ ká tún bá lórí ẹ̀ kótó ti fẹ́ràn kọ́tọ́ wọlé táwọn ìṣubú bá òun lẹ́yìn méjèèjì máa wá nínú ọwọ́ ìpàdé rẹ̀ èyí tó gbogbo ní àwùjọ wa títí ń fa ìdílé ọlọ́run ọlọ́run táwọn bá ti wùjọ wa ẹ̀wù nàìjíríà táàbà jì sílẹ̀ ọkọ̀ lójoojúmọ́ ayé ẹ máa gbọ́ wọn pa yẹ̀rẹ̀ báyìí wọ́n pa yẹ̀rẹ̀ báyìí èyí tó wọ́n fi dàbá wọ́n fi mọ̀ pa àwọn bí ó ti ra lórí ìbílẹ̀ ti ìpàdé ẹ̀ nínú àwọn ìpàdé láti. bákẹ́lẹ́ tó wọ bá lọ sí ìjọ oníkan ẹ wá rí kankan tó ti yí pé tó ẹsẹ̀ méjèèjì yẹn ti máa ń wáyé máa ń wò ní kó ti yí pé àwọn aláwùjọ islam kì í yẹ wá sá lójú ogun nígbà tí wọ́n ti yẹ yẹ pé wọ́n lè wá lọ sí ọ̀nà ìjà pẹ̀lú tẹ̀sí òkìta ẹyọ kan tó àfẹ tó fi gbogbo ara làwọn yẹn fi máa ń tẹ̀sẹ̀ yẹn òun náà ti sẹ̀yìn adé bàbá ẹ má jẹ́ àgbàgbé ẹ tọ́ bá ti àgbòjì fún mi rẹ̀ méjèèjì ọlọ́run máa tẹ́jú fún oníṣìyà rẹ̀ láyé sígbà yìí tí ìyá rẹ̀ bá tó wá mú yóò tó wá gba àtijọ́ tó dà lóde yá. Yá ìlà ìlàlá àdéhùn àfẹjà olóńgbò àdá kó tó ti fẹ́ ọkọ̀ tọ́jọ́ wọlé. Sábà tí wọ́n ti ronú sí wàdà yìí àti wo láti kọ̀ yìí bọ́lọ̀ ọba gba ìrònú tó rà dá wa. Olú ẹ̀ ní ká máa rí rere sí. Gbogbo dáadáa ní ìyí sábà ti tẹ́lẹ̀. Ẹ̀sùn ti rí pé èyí ṣe sọ̀lá kùtù àtẹ́lẹ̀. Èrò ìyálẹ̀ ta ẹsẹ tó bá ti sàdúrà rẹ kì í tó kókó fún síkẹ́wò tó rù bá ti yọ kọ́ni ẹni tí ó máa ṣe ẹsẹ tó ti fìyà kù lẹ́yìn rẹ kì í ṣe tẹ́lẹ̀ kọ́ni ẹni tí ó máa ṣe yẹ̀dẹ́ bí náà rú rẹ ẹsẹ tó bá ti kírun dábàá yìí òsínlẹ̀ bí náà dájú rọ rẹ yẹn òsínlẹ̀ yìí rọ rẹ yẹn kọ́ni ẹni tí ó máa ṣe ẹsẹ tó pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí gbogbo àkókò tó ń lu àdáyé nínú àbíyẹn oníkẹ́yẹ jẹ́ tí ọba bẹ̀rù ọkẹ́ yóò ní balẹ̀ ìlú títí tẹ́lẹ̀ ọlọ́kọ̀ máa fi bíbí. lẹ́yìn lẹ́yìn ní àbábọ̀ kí ẹ̀rù máa sàbábọ̀ lórí ẹ̀. èyí tó yẹ gidi o ọ̀rẹ́ tó ṣe pálapàla ni wọ́n á jókòó síbi kan tó ṣe báyìí wọ́n á ní àá bí a táà fi ṣe pálapàla sọdún tí a mọ̀ ṣe báyìí fún báyìí fún wọn rẹ̀ ní àríwá kìtì. ọ̀dà rẹ̀ nìyẹn ṣé o ti sọ fọlọ́wọ́ ọba àyíká tó ti gbà báyìí ẹni inú ẹni ẹ gbọ́dọ̀ máa gbàjẹ́ kó ti máa fi kéde o ọ máa ti àbámọ̀ lórí ìtòsí ti tẹ́lẹ̀. ẹ wá rí tí ọlọ́run bá ti wá sa dúdú báyìí ìwà dúdú báyìí ó ti èso méjì pé yóò rí àǹfààní méjì pé yóò rí orí bí gbogbo àyíká yẹn pátá ọlọ́run tẹ̀sí máa ti tiẹ̀ sí dáadáa lẹ́yìn náà ni pé ọlọ́run á tún káàkiri ga sí ìwòye yẹn. nígbà tí ọ̀pá tó yẹ kọ́. lórí ayé wa tá a bá wá tó bá lọ fọ́dọ̀ ọlọ́run bá tó àná sára láre o. tẹ́tẹ̀ bá wà ọlọ́run ọbọ̀ fi ìwà tuntun báyẹn á ti tẹ́tẹ̀ bá ti wá tẹ́lẹ̀ wa tó bá gbé yẹn ga. ìgbà dàda tó kó mi tẹ̀lé àdéhùn ẹ̀dá mọ̀ yín lọ ẹ̀ máa kí òun ẹlòmíì kí òun tẹ ọ ṣùgbọ́n kò ní ọbọ̀ sásìkò yìí ẹlòmíì jẹ̀bẹ́ ọ̀ká ní máa wá ó tẹ̀ kọ́kọ́ táwa ní àwọn ilẹ̀ sílẹ̀ dàgbà lókè nílò yìí kọ́kọ́ lọ sí wọn àkọ́kọ́ yìí àpáàdì náà ó dà bẹ́ẹ̀ lórí ìwọlé gẹ̀gọ̀ ní wájà máa fọ́n lọ́wọ́ ní ọjà àti sáà ẹ̀dá ìjà gbéra wa lọ kó tó ti fẹ́ràn mọ́tò rẹ̀ àwọn àtàyè gbá sàkáwù rẹ̀ tẹ́lẹ̀ inú ṣàbá nìyí o ẹ̀jẹ̀ àkófà ìgbésè bá fẹ́ lọ́rùn wa ká fẹ́ tí ò bá wá sí ẹ̀jẹ̀ káwa náà kófà láti pè ká gbá rẹ̀ lọ́pọ̀lọpọ̀ káfí kọ́ta ẹ̀mí sọ́lọ́mọ́ ẹ̀rí pápọ̀ ẹlẹ́fẹ̀rẹ̀ rẹ̀ nígbà tó kùpẹ̀lá máa ta kíkọ̀ tó ṣàbá yìí bákan náà ẹni tí sadaka bá wà lọ́wọ́ ẹ̀ kò sí ẹtí bá ń sọ̀rọ̀ ẹ̀yìn kò sí wọ́n bẹ́ẹ̀ látàkókò yìí lọ ẹ̀ńtọ́ bá yà lábòsí òun náà kò tọ́pọ̀ báyẹ̀ báyẹ̀ àwọn ẹ̀ sọ́ọ̀fẹ̀ àtàwọn oníṣẹ́ yà ìlà lẹ́lẹ́ ó sọ̀rọ̀ kó lè máa fi àdé ẹ̀fẹ̀tẹ̀ yìí sì kí lọ́mọdé ọ̀dọ́ dé ẹ̀ṣẹ̀ rere àti ọlọ́wọ́ bá tó bá dàgbọ̀ tààrà ọlọ́dà kò kórìí wa kó lórí pọ́ńpà wa ọlọ́wọ́ dàpọ̀ máa fi sọ̀rọ̀ sọ wa máa dáàbò rẹ̀ fún wa ọlọ́wọ́ dàpọ̀ lè ta lórí ẹ̀sìn rẹ̀ ọlọ́wọ́ dàpọ̀ lè ta láyé lórí ìtẹ̀lé rẹ̀ ọlọ́dún kúlà wá ẹni lábúrò yìí dá máa rí dá mọ́ ìparí bí ti pọ̀ lórí nàìjíríà tó dá gbogbo alọ́dún máa rẹ̀ wọ́n ìparí bí ti yìí ti pọ̀ ju nílẹ̀ nàìjíríà ọlọ́dún gbogbo alọ́dún máa rẹ̀ wọ́n bọ́ọ̀kì olówó ti balẹ̀ ọ̀kàn tálákà olówó wọ́n ọlọ́run tó ti àwọn àwùjọ ọkọ tó ti wá lè pọn tó àpàdé kùrùkù sí yá lè máa wá lò sí ìdí ọjọ́ wọn lọ́wọ́ pàdé lò ọ̀pẹ wọn lọ́wọ́ bá tó lọ sí ara ọlọ́run tó dàpọ̀ ṣàtúnṣe wa àtúnṣe àwọn aláṣẹ wa ọlọ́run dàpọ̀ ṣàtúnṣe wa àtúnṣe àwọn aláṣẹ wa àwọn adẹ́rẹ́ làdá ní gbogbo ẹbí tó dúró báyìí lọ́wọ́ ọlọ́run dákun ti wá lẹ́yìn láti wá lójú ọlọ́run dákun forí di àwọn ẹni tó ọkùnrin níbi ìsìláàmù olùbàdàn ti fẹ́ wọn. àtúbọ̀dá ti wá lọ́kàn lọ́kàn ti ọ̀dà nígbà àdàlá níjọ náà rẹ̀ àgbà ìṣòro náà àtàkùnrin ya ayélujára ìdílé àwọn ọmọdé wà ní ìwòsàn ìṣèlú ọlọ́run ọ̀sọ́dẹ̀ aláwọ̀ وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوموا الى صلاتكم رحمه الله تعالى